alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ba kókó tí ó ṣe pàtàkì ó ní a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ṣùgbọ́n kó tó di pé a máa bá ìdánilẹ́kọ̀ọ́ lọ yorùbá bọ̀ wọ́n ní yínníyínní kẹ́ni ó tún lè ṣèmíràn afẹ́yìnyínní kí ni má ṣèmíràn níjókòó tó ní lágbára Ọlọ́run bá à ń lò ó àfi ń kí ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń bá ní fi ọkọ̀ bá ètò yìí lọ ẹ̀ ń fi ọkàn yín ẹ̀ fi ń tẹ̀lé ètò yìí kọ́nà bá kọ́ bá nìsan yín lẹ́sàn-án olóore ètí tẹ̀ fi ń gbọ́ wa Ọlọ́run má jẹ́ ó di ànáwó sí àwa náà tí a sì ń bá yín sọ̀rọ̀ kọ́lọ́n kọ́ má jẹ́ kí a ti ẹnu gbó lọ bí ọwọ́ níjókòó tó ní lágbára bá ìdájọ́ tó pàtàkì nípa dẹ̀bíhàtú ahlil kitab ẹran etí àwọn ahlul kitab àwọn tá a fún ní tírà síwájú mùsùlùmí ìyẹn yahudi àti nasara ẹran tí wọ́n bá pa kí ni ìdájọ́ rẹ̀ ṣé mùsùlùmí lè jẹ́ bí àbí ò lè jẹ́ kó tó di pa lọ síbi eléyìn mùsùlùmí tọ́jẹ́ ń tọ́gbọ́ lọ́wọ́ gbàgbọ́ tó nígbàgbọ́ pé ànábìwá Muhammad ẹrú sí ọlọ́run ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni tó nígbàgbọ́ sáwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà irú ẹni báwọn tó bá pa ẹran pẹ̀lú àwọn májẹ̀mú tó yẹ kó pé sí i lára irú ẹran ẹ̀tọ́ òní fún wa láti jẹ àwọn ẹran míì wà ń bẹ tó ṣe pé bóyá àwọn ọ̀ṣẹbọ àwọn ni wọ́n dù àwọn onífá àwọn aláwo àwọn olóró kí n dájọ́ ru ẹran báwọn mùsùlùmí tó gbàgbé tí ò ṣe bísímìláì kó tó di pé yọ pa ẹran kí n dájọ́ irú ẹran náà lẹ́yìn náà a wà lọ síbi ìdájọ́ èyí ẹ̀ gbé ètò yìí gangan kalẹ̀ ó ní pé ǹjẹ́ a lè jẹ níbi ẹran ìtàwọn alòlè kìtàb tí a bá fún wa ìyẹn kìrìsìtẹ́nì tàbí àwọn Yahudi ẹran tí a pa bóyá fún kérésìmesì àbí tí a pa fún ọdún tuntun kí ni ìdájọ́ rẹ̀ ṣé mùsùlùmí sọ lè jẹ bí àbí ò lè jẹ bí a bá fún ni lẹ́bùn ǹjẹ́ aláǹfààní láti gbà bí àbá àlẹ́tọ̀ọ́ ẹ̀bùn ọdún ni o ǹjẹ́ alẹ́tọ̀ọ́ láti gbà á kó tó di pa lọ síbi eléyìí ó yẹ kí mùsùlùmí kákọ́ mọ̀ wípé gbogbo ẹran tí wọ́n bá pa tí wọn ò bá dákọ Ọlọ́run ọba lé lórí èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ gbogbo ẹran tí wọ́n bá pa tí wọn ò dákọ Ọlọ́run ọba lé lórí mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ o gbogbo ẹni tí wọ́n bá rí kí wọ́n dákọ bó kọ rẹ̀ kó ṣe lè wù kó tóbi tó yẹn báyìí yẹn bá pa ẹran kó sọ pé bísímì muhammadin sallallahu alayhi wa sallam kó dákọ anabiwa muhammad sí èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ jẹ́ àbókọ ṣéwù rẹ̀ kan ló tiẹ̀ wá dákọ bí alápèjúwe bísímì ibrahim niyas tó bá dákọ báwọn sórí ẹran tó gbọ́ pé mùsùlùmí ó wí báwọn síbi ẹran rẹ̀ tó fẹ́ pa èèyàn gbọ́dọ̀ jẹ́ yẹn ni pé gbogbo ẹran tí a bá pa tí a dákọ míì tí kì ṣe ọkọ Ọlọ́run ọba sí èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ nínú Suratul An'am àyà ogóje àtẹ̀yọ márùn-ún one forty five ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń pa ànábì rẹ̀ láṣẹ pé eré òjíṣẹ́ ńlá Muhammad máa sọ fáwọn àlèhùnmá rẹ̀ máa sọ fún gbogbo ẹ̀dá lápapọ̀ wípé kol la ajidu fima uhiya ilayya muharraman ala ta'imin yat'amu illa yakuna maytatan أو دما مصفوحا أو لحم خنزير فإنه رجس أو فسق أهل لغير الله به ìtumọ̀ àyà yìí ọlọ́run ní kọ́l eré ànábì mi máa sọ máa ṣe àlàyé máa sọ fáwọn èèyàn wípé láàjìdò fíìmà òhìyà ìlẹ́yà muharraman àlàtọ́ àìmí yàtọ̀ àmọ́ mo wọnú alukurani èyí tọ́lọ́mọba tí ó sọ kalẹ̀ fún mi nínú wáàyè. No nínú ìmísí èyí tọ́lọ́wọ́n bá tí ó ní kó dé bá mi nínú rẹ̀ ọlọ́wọ́n bá ò ṣe nǹkan kan léèwọ̀ fún mi ní jíjẹ ní mímu bẹ́ẹ̀ ni kò ṣe léèwọ̀ fáwọn ìjọ mi láti jẹ tàbí láti mu ìlànà yẹ̀kú nà mẹ̀gìtátàn ọwọ́ ntọ́lọ́wọ́n bá tó ṣe léèwọ̀ ní jíjẹ ìyẹn lásìkò tí àyà yìí tí ó sọ kalẹ̀ òun náà ni ìlànà yẹ̀kú nà mẹ̀gìtátàn àfi ntọ́ bá jẹ́ mẹ́yìtà mẹ́yìtà ni òkú ń bètè òkú mbete ni mama ta hatfa ànfẹ́ ẹran tó ṣe pé fúnra rẹ̀ ńlọ́kú ẹran tí ò bọ́bẹ̀ ìran báyìí ni a máa ń pè ní maita àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ẹran tó ṣe pé wọ́n pa dhukiyat lakin dhakatan ghayra islamiyya wọ́n pa wọ́n du ṣùgbọ́n náà tí wọ́n gbà du kìí ṣe ọ̀nà tí islam tó là kalẹ̀ òní àgbà tí wọ́n fi dérú ẹran bẹ́ẹ̀ bí aláti bí ọrùn níbi ẹ̀yìn ọrùn níbi látẹ̀yìn látẹ̀yìn bábẹ̀ ni a ti dù irú ẹran báwọn àgbọ̀dọ̀ jẹ ibi ọrùn là á ti jẹ là á ti dù ẹran léyìí tó ṣe pé a gbọ́dọ̀ gé nǹkan mẹ́ta nínú mẹ́rin tá a bá lè gé mẹ́rẹ̀ẹ̀rin tán a gé hulkum hulkum níbi tí ẹ̀mí ń gbà lọ tí ń gbà á bọ̀ gògóńgò bákan náà a ń láti gé màríù màríù ó níbi tí oúnjẹ àtomi tí ń gbà lọ gbà bọ̀ bákan náà aliwadajani iṣan méjì tí ń bẹ lọ́rùn ẹran agbọ́dọ̀ gé bí yẹn bá ti lè gé mẹ́ta nínú mẹ́rin àbótí ẹ̀ gé mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú àwọn májẹ̀mú yòókù irú ẹran báwọn aláǹfààní láti jẹ ṣùgbọ́n díẹ̀ tó ṣe wípé wọ́n fà á lọ́rùn wọ́n fà á lọ́rùn tu àbí ajá iná ti ẹ̀bẹ́ lórí ìwọ̀ pilẹ̀ ní fún mùsùlùmí láti jẹ ajá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni pé ìlànà yẹ̀kú nà mẹ́yì tàtàn àfi tó bá jẹ́ òkú ń bété jíjẹ rẹ̀ èèwọ̀ ni o èèyàn gbọ́dọ̀ jẹ o àwòdámẹ mọ̀sífọ́hà àbí ẹ̀jẹ̀ tó ṣe pé ń tú pòópòópòó jáde láti bí ẹran èyí tí a dú kọ́lọ́mù bá kó sànù wa ọlọ́mọ nífẹ̀ẹ́ wa púpọ̀ o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ṣe wípé ń tú láti bí ẹran léyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tí àgbọ̀ yìí ò tí ì tó nǹkan tí wọ́n bá ti ń dú ẹran ní pàtàkì jùlọ màálù àwọn èèyàn ó gbé abọ́ wọn ó gbé sí lẹ́nu wọn ó wàá ṣe é nígbà wọn bá ṣe tán àwọn kan máa pè ní dọ̀dọ̀ àwọn kan máa pè ní sìnkín à ìmọ̀ jinlẹ̀ òde òsìn ó jẹ́ àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àrùn ọ̀pọ̀lọpọ̀ kòkòrò àrùn ńlọ ṣòdojọ́ síbi gbogbo tí bá ń jẹ́ ẹ̀jẹ̀ yẹn ní kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá ní o jìnnà sí nǹkan ọ̀rẹ́ tètè jìnnà sí má lọ kìtìkì ọ̀rọ̀ pẹ̀lú àwọn àfa ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ lọ́mọ sọ wípé kọ́ má jẹ́ àfi tó bá jí òkú mbete èèwọ̀ ni o mùsùlùmí ò jẹ́ àwòdàmà mọ̀sífọ́à àbí ẹ̀jẹ̀ tí ń tú pòpò jáde láti bí ẹran èyí tí wọ́n dó aula mekhinzir ẹran ẹlẹ́dẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ fainahu rijisun ẹ̀gbin ni ìdọ̀tí ni aufiskon àbí ẹran tí wọ́n ti ẹ̀ pa ní ìlànà tó ṣe pé kò bá ìlànà tọ́lọ́wọ́ bá mú àbí akọ kan sí yàtọ̀ sí kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òhìlà láti bí ìhìlá lónìí ní èdè lárúbáwá òní rọ́fọ̀n salt ìgbóhùnsókè àwọn lárúbáwá kó tó di pé islam yóò dé wọ́n máa ń gbé ohùn wọn sókè nígbà tí wọ́n bá pa ẹran ṣùgbọ́n kọ́ wọn ọ̀dà bíi asmail asnam ó kọ àwọn òòṣà wọn òní wọn ọ̀dà wọn ní dákọ̀ ó kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala wọn ní dá sí i gbogbo ẹni tó bá wá pa ẹran tí ó ti dákọ̀ lọ́wọ́ bá sí i irú ẹran báwọn èèwọ̀ ni fún mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ torí pé wọn ò dá orúkọ ọlọ́run sí i bẹ́ẹ̀ náà lẹ́ran tí wọ́n bá pa tí wọ́n bá pa fún òrìṣà mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn jẹ́ èyí tí wọ́n pa fáwọn òkúta eré ìbejì èyí tí wọ́n pa fóògùn èyí tí wọ́n pa fún Ṣàngó èèwọ̀ ni mùsùlùmí ò bá wọn jẹ́ abẹ́nìkan ló ti ẹ̀pẹ́ ẹran pétọ̀ ó wá dákọ̀ kàábà sí mùsùlùmí ò bá wọn jẹ́ o kàábà ilé ọlọ́run tó tóbi ni sùmọ́tò ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ dákọ̀ kàábà nígbà tá a bá fẹ́ pa ẹran ó kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ńlá gbọ́dọ̀ dá abala àkọ́kọ́ nù Tabaari mùsùlùmí tó fẹ́ pa ẹran ó wá pa ẹran náà tán kò ṣe bísímìláì tí ì pa ẹran tí ì pa tán ọ̀rọ̀ mẹ́ta làwọn onímọ̀ òní wọ́n sọ lórí abala wọn Abu Hanifa kọ́lọ̀nkọ́ba ní kẹ́ bàbá àti Imamu Ahmadu àtàfàwọ̀ Thawri àtàfàwọ̀ Hasan wọ́n tó bá jẹ́ pé ní tí ò ṣe bísímìláì ọba màmá ni ò fi ṣe bísímìláì sẹ́ran èyí tó dú wọ́n ní rẹ̀ràn báwọn láàtó òkálò àgbọ̀dọ̀ jẹ́. Imam Malik ní ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wọn kan àti bàbá wa Dahudu Zahiri tí ì dórí Abu Thawr wọ́n gba ọ̀rọ̀ míì wá látọ̀dọ̀ wọn àtàfà wa Ṣáàbí wọ́n ní tó bá ṣe wípé ẹni tó pa ẹran tí ò ṣe bísímìláì sí tó bá jẹ́ pé ìgbàgbé ló tó fi rí bẹ́ẹ̀ wọ́n nírú ẹni báwọn ẹnìnàṣìyà ọ̀ àmìdá ọgbàgbé ni o àbútí màmá ni wọ́n lẹ́ràn àgbọ̀dọ̀ jẹ́ ọ̀rọ̀ tó kẹta ń bẹ̀ ni wípé súnà ní ká ṣe bísímìláì sẹ́ran tí a bá fẹ́ pa kì í ṣe májẹ̀mú tí máa ń jẹ́ kí ẹran jíjẹ kó jẹ́ ẹ̀tọ́ eléyìí jẹ́ ẹgbàwọ́ ọ̀rọ̀ míì látọ̀dọ̀ imam malik imam shafi'i àti imam ahmadu kọ́lọ́mọba kí ó bá nìkẹ́ gbogbo wọn pátá ṣùgbọ́n tá a bá wòye sí àwọn ẹ̀rí èyí tí wọ́n mú wá a rí i pé ká dákọ bísímìláì síbi ẹran a bá fẹ́ pa dáadáa ní béèyàn bá rántí ṣùgbọ́n béèyàn ò bá wá rántí tó bá ṣe pé ìgbàgbé lọ́fàá tí ò jẹ́ rántí irú ẹni báwọn ẹran tó páwọn alágbèlé pé ẹran ń láti jẹ ní ìwòye sí àwọn ẹ̀rí lọ́lọ́kan ọ̀jọ̀kan tó wà lórí eléyìí ẹran tá ṣe bísímìláì sí ká tó pa ẹran gan kó tó di pé jíjẹ rẹ̀ yọ lẹ́tọ̀ọ́ bísímìláì tá a ṣeun a tún láti ra àwọn májẹ̀mú bíi mẹ́ta tí ń bọ̀ yìí à ń láti rí ń bẹ̀. májẹ̀mú àkọ́kọ́ àǹtakùnà tasmiyatu mina dábìhì kó sì pé bísímìláì tí wọ́n ṣe sórí ẹran ẹni tó dú ẹran gangan ń ṣe bísímìláì táìpọ̀ ń du tẹ́lómi ṣe bísímìláì tó ń gangan wàá wí bísímìláì Allahu akbaru tí ó ṣe bísímìláì Allahu akbaru taipo nìkan lọ́ba wí irú ẹran báwọn kò lẹ́tọ̀ọ́ láti jẹ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ pé ó ṣe bísímìláì ń tóòtọ́ ṣùgbọ́n kì í ṣe ẹran tó fẹ́ pa ń ló ṣe bísímìláì Allahu àkùbárú sí ọkàn ṣe bísímìláì ni kì í sórí ẹran ń ló ṣe sí bí àṣẹ kan ló fẹ́ ṣe ló ṣe bísímìláì irú ẹran bá nìyà wọn bí ìgbà pé wọn dà kọ lọ́n sí rárá bẹ́ẹ̀ ló ṣì jẹ́ o bákan náà ẹran tó fẹ́ dúnbú ọ̀n láti ṣe àdáyanrí rẹ̀ kì í ṣe gbọ́kàn ṣe bísímìláì láàrin ẹran bíi mẹ́wàá tọ́wà dọ̀bẹ̀dẹ lọ́rùn rárá ó ṣe àdáyanrí ẹran tó fẹ́ pa eléyìí jẹ́ abala mùsùlùmí tó bá gbàgbé láti da ọkọ̀ ọlọ́run ọba ẹ̀rí mi lórí eléyìí nínú aya alukur'an ọlọ́run ní wala ta'kulu mimma lam yudhkari ismullahi alayhi ẹran tí wọ́n bá pa tí wọn ò dá kọ ọlọ́run ọba sí ọlọ́run lẹ gbọ́dọ̀ jẹ́ o ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jẹ́ o wan nahyu yaqtadi tahrim gẹ́gẹ́ bá àwọn àfọwò ní òṣòl bí wọ́n ṣe sọ wọ́n tọ́ lọ́nba ṣe káyì pé ẹ gbọ́dọ̀ débi nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé èèwọ̀ ni kì í ṣe pọ́kọ̀ fún wa èèwọ̀ ni tá a gbọ́dọ̀ dédìí rẹ̀ tọ́yìb dẹ̀bí àti alẹ́ kìtàb ẹran tí kìtàbí tó bá pa bóyá kìrìsìtẹ́nì ńlọpa ni tọ́jẹ́ kan nu ọmọlẹ́yìn anabi Isa aleyhi salatu àbí yahudi ńlọpẹran tọ́jẹ́ ìkan nínú ọmọlẹ́yìn anabi Musa aleyhi salatu wa salam irú ẹni báwọn tó bá pẹran ǹjẹ́ alẹ́tọ̀ọ́ láti jẹ bí? alẹ́tọ̀ọ́ láti jẹ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó ṣe bísímìláì kó dákọ ọlọ́run sórí ẹran èyí tó bá fẹ́ pa torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sọ pé al-yawma uhilla lakum at-tayyibat wa ta'amu alladhina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum ọlọ́run ní látòní lọ uhilla lakumu tayyibat gbogbo ntó bá dáa ní jíjẹ ní mímu tí ò ní kéwu bá yín lágọ̀ ara ọlọ́run ní òun ṣe jíjẹ àbí mímu rẹ̀ lẹ́tọ̀ fún yín wa ta'amu alladhina utul kitab oúnjẹ àwọn alul kitab báwọn afáà ṣe sọ ta'amu ń bẹ̀rù bimana dhabiha ni yẹn ní pẹ́ran tí wọ́n bá pa màálù ni ìní apá ni mìsòrò ewúrẹ́ ràgó àgùtàn àgbò Rakumi gbogbo ní tí wọ́n bá pa lẹ́ran ó ní wọ̀tán àmúlẹ̀dínà ó sọ ń bí ni wípé n táwọn àlò lè kìtàb ẹran tí kìrìsìtẹ́nì bá pa adìẹ tó bá pa ọlọ́run ní ẹ̀tọ́ ni fún yín láti jẹ o wọ̀tán àmúkùn hìlùn láhùn oúnjẹ tìyín náà yẹn ni pé ẹran tẹ́yìn náà bá pa ìyín tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ ni fáwọn náà láti jẹ àárẹ̀ lè nu Suratul Maida ayé ẹlẹ́ẹ̀karùn-ún Quran five verse five báwọn afọ́n tafsir bí wọ́n ṣe sọ wọ́n ní ta'amuhum dhabihatuhum yẹn ni wípé oúnjẹ wọn òun náà ní tí a bá dú kìí ṣe búrẹ́dì àbí nǹkan àpanu àbáwọn nǹkan jíjẹ míì kìí ṣe ní agbàlérò pẹ̀lú wa ta'amul ladhina utul kitaba báwọn afá bí wọ́n ṣe sọ. táwa ni alul kitab yahudi àti nasarani kristẹni ọmọlẹ́yìn anabi Isa àti yahudi ọmọlẹ́yìn anabi Musa aleyhi masalatu wasalam yálà ọkùnrin lọ́jẹ́ ni àbóbìnrin ẹrú lọ́jẹ́ ni àbí ọmọlúàbí kódà dhimiyu ńlọ́jẹ́ ni yẹn ni pé tó ṣe pé ó ń gbèlú mùsùlùmí pẹ̀lú àdéhùn àbí háríbí òun lẹ́yìn tó ṣe pé gbogbo ibi tó bá ti rí mùsùlùmí ogun ló fẹ́ bàjá irú àwọn báwọn lọ́lọ́run sọ pé ẹran tí wọ́n bá pa tí wọ́n dú alẹ́ tọ̀ láti jẹ àwọn bá wa tí wọ́n bẹ ní agbo fatiwa ìyẹn fatawa alajna daima àwọn náà jẹ́ àmà wípé alul kitab umul yahudu wa nasara wọ́n ní alul kitab àwọn yahudi àti nasara máa ṣirikihim tó ń sibó sì jẹ́ pé ẹlẹ́bọ ni wọ́n wakọ̀dìkan hadha shiriku mawjudan fihim waqta nuzulil qur'an ala nabiyina muhammadin sallallahu alayhi wa sallam àní tó ń sibó sì jẹ́ pé ẹbọ wọn ó fojú wọn wọn pilẹ̀ ti jẹ́ ẹbọ wọn ti jẹ́ ẹlẹ́bọ ẹbọ wọn sì ń bẹ lára wọn ní dèédé ìgbà tí àyà yìí ti ń sọ̀ kalẹ̀ kódà ọlọ́run bá ó jẹ́ àmọ̀ wípé àwọn nàṣọ́rọ́ àwọn kìrìsìtẹ́nì wọ́n pè ànábì Ìsá alayhi salatu wa pè ní ọlọ́run àwọn yahudi wọ́n pè ọ̀nzáírò wọ́n pè lọ́lọ́run gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló ti wà ńlẹ̀ kó tó di pé àyà yìí yọ sọ̀kalẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá tún sọ pé ànísẹ́tọ̀ àmọ̀ ọ̀hún ntí bá dó ẹ̀tọ́ ni fẹ́yìn mùsùlùmí láti jẹ́ sáà gbàgbé nínú suratu al-Maida tọ́nà ọba ti ń sọ nípa wọn nípa Yahudi nípa bí wọ́n ṣe mú Uzair tí wọ́n sọ pé ní ọlọ́run àti Ànábì Ìsá bí wọ́n ṣe pò náà ní ọlọ́run àwọn míì sì pè ní ọmọ ọlọ́run so àwọn lajina dáìmà wọ́n jẹ́ àmọ̀ wípé ẹ̀tọ́ ni fún mùsùlùmí láti jẹran tí alul kitab tí ó bá pa baba ibn Baz kọlọ̀n kọba ní kẹ́ baba kọba ní foríjì wọn wọn ni yajuzu akilu dabaihim ma lam yu'lam adnaha dhubihat bighairi alwajhi shar'i wọn ni kò sí ní tó burú ẹran tí kìrìsìtẹ́nì bá pa àlè jẹ lópin ìgbà tá a bá ti nímọ̀ nípa pé kìí ṣe ojú pọ̀nà tó bófin mu ńlọgbà pa kílọ̀fà tí ìjẹ́tọ̀ ni pé li'anna al-asla hilluha torí pé ìpìlẹ̀ ẹran tí kìrìsìtẹ́nì bá pa ìpìlẹ̀ nínú rẹ̀ ni wípé ẹran tá a lẹ́tọ̀ọ́ láti jẹ ni gẹ́gẹ́ bí ẹran tí mùsùlùmí náà bá pa ni kò ṣera wọn bákan náà ló ṣe rí. wa in lam yu'lam hal samma Allah wahdahu aw samma ghayrahu ọ̀dà èmi ń bẹ̀ tó bá sì pé ní tó du ẹran yìí tó jẹ́ kìrìsìtẹ́nì kò tiẹ̀ yíya àmà ǹjọ́ dáàkọ ọlọ́run lórí ntọ́pa ń bí àbí kò dáàkọ ọlọ́run lé lórí ìyẹn tó bá rú lójú sọ́dáàkọ ọlọ́run lé lórí àbí ọ̀dà kọlọ́n àbọ̀ dá kọlọ́n ó tún dá kọ̀ǹkan míì mà àbí òpilẹ̀ dá kọlọ́n ó kọ̀ǹkan míì ló dá níbi tí ọ pa ẹ̀já gbọ́ àlàyé rẹ̀ báwọn afa bí a ṣe yànnà náà rẹ̀ kalẹ̀ wọ́n ní ìdàdàbà ànàsọ̀rọ̀ àwílì yahudu wọ̀dákàrọ̀ gẹ́ rọ́sìmìlá wà ń ta tásìmà ń ta àkọl bó bàtú bá ti jẹ́ pé kìrìsìtẹ́nì bá pa ẹran tó wà ń bẹ̀ tójú rẹ̀ tó ìgbà tí ó pa á àgbélébù ńlọ́yà kalẹ̀ tàbí Jésù yà á sí mímá ní tó wí lẹ́nu tó o gbọ́ tó o sì rí nígbà tí ń ṣe bẹ́ẹ̀ so irú ẹran báwọn ò lẹ́tọ̀ọ́ láti jẹ o ṣùgbọ́n fàyídà gọ́ọ̀bà ànkàfà kọ́l wọn táyé pọ̀ nímọ̀ ń pa sọ́dá akọ ọlọ́run sí àbí ọ̀dà akọ ọlọ́run sí wọn là lẹ́tọ̀ọ́ láti jẹ afáwa ànáhọ́rin kọ́lọ̀ǹkọ́ba nìkẹ́ wọn wọ́n ní ìdá àtàwárọ̀ àǹkàfàkọ́l tó bá jẹ́ pé pípa rẹ̀ bó ṣe pa ọ́ pamọ́ fún ọ bọ́dá kọlọ́n bí ọ̀dá kọlọ́n ọ̀ọ́mà wọn lọ lẹ́tọ̀ọ́ láti jẹ́ afawa Hamad ibn Abi Sulaiman kọlọ́n kọ́ba nìkẹ́ wọn wọ́n ní kul ma lam tasmaa kul ma lam tasmaahu al-kitabi li ghayri Allah wọ́n ní jẹ́ wọ́n lóògbà tó o bá ti gbọ́ kí alùlù ìyẹn kìtàbí kìrìsìtẹ́nì tó dú ẹran lópin ìgbà tí ọba ti dá ó kọ míì tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba sí i wọn la láǹfààní láti jẹ kí wọ́n á lè rí tí wọ́n lò lórí eléyìí. ọmọ wa ń ṣà kọ́lọ̀nkọ́ba ni yọ́nú sí màmá nínú hadith tí wọ́n gbà wá hadith táwí yìí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. anna jáwé ìlànà bíi sallallahu alayhi wa sallam wọ́n làwọn ìjọ kan wọ́n wá sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ń sọ fún anabi wípé inna qawman ya'tunana bil-lahmi la nadri adhakaru ismallahi alayhi am la faqala alayhi salatu wa salam samullaha antum wa kulu. nínú hadithi wọn làwọn èèyàn kan wọn wá bá òjíṣẹ́ lọ́wọ́n ba sallallahu alayhi wa tóbi tọ́ ilé òjíṣẹ́ lọ́wọ́n ba àwọn èèyàn kan wọ́n ṣe darapọ̀ mọ́ wọ àwọn tá a wí yìí ya'tunana bil laham wọ́n á máa fún wa lẹ́ran yẹn pé ẹran tí wọ́n ti dú wọ́n máa fún wa la nadiri ṣùgbọ́n pamọ́ fún wa àmà adhakaru ismallahi alayhi amla ẹran tí wọ́n pa yìí ìjẹ́ àdàkọ́ ọlọ́run lè lórí kí wọ́n tó pa bí àbí wọn ò dákọ́ ọlọ́run sí a nímọ̀ nípa rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam wa sọ pé samullaha antum ẹ̀yin ẹ dákọ́ ọlọ́run sí lórí wàkúlò tó bá ti dákọ ọlọ́run sí ẹ bẹ̀rẹ̀ sí ni máa jẹ ẹran náà ntọ́fà ni wípé àwọn tí wọ́n jẹ́ bíi ahlul kitab Yahudi Nasara kìrìsìtẹ́nì àbọ̀mọlẹ́yìn ànábì Musa aleyhi masalatu wasalam ìpìlẹ̀ tí ń bẹ nú ẹ̀sìn wọn ni wípé wọn ò ní pa ẹran kan àfi kí wọn dá akọ ọlọ́run sí látàrí pé àwọn ànábì ọlọ́run wọn papọ̀ níbi ìpìlẹ̀ ìpìlẹ̀ náà ni imani òun náà ni akida, akida wọn bákan náà ńlọ ṣe rí nínú àkídà wọn ni pé àwọn tí ọba lẹ́tọ̀ọ́ láti jẹ wọn ò jẹ́ pa bí amẹ́yìtà ni wọn lẹ́tọ̀ọ́ láti pa tàbí láti jẹ àwọn tọ́lọ́wọ́n bọ̀ bá ṣe ní mímọ́ láti jẹ ṣẹ́gẹ́ bó ṣe wà nù ìwé tí wọn náà ní wípé wọn gbọ́dọ̀ jẹ bàbá Sheikhul Islam kọ́lọ́nkọ́ba nìkẹ́ wọn wọ́n máa ń bá wa sọ̀rọ̀ nípa ntọ́jẹmọ́ ẹran tí wọ́n pa fún ọjọ́ ọdún yẹn ni kébí kristẹni tó bá fẹ́ ṣe ọdún kírísímàsì rẹ̀ yẹn ní december twenty five tó wá ṣe ìrẹsì tó fi adìẹ àbí tòlótòló tó wàlé lórí tó ní kí wọ́n bọ̀ ń fún ọ̀rẹ́ ẹ̀hún tó jẹ́ mùsùlùmí torí pé ń gbà léyà òun náà kú ṣe dáadáa sí mi ó rọ̀mọ̀là ó pa ẹran léyà ó tún bá ń fi sí ọ̀ wá sí i kódà ẹlẹ́rìn ó tún bá ń fi sí i ó yẹ kémi náà kí n ṣe dáadáa sóun náà padà ǹjẹ́ a lè jẹ́rú ẹran bá ń bí àbá a lè jẹ́ ìdájọ́ Islam lórí eléyìí ni wípé ẹran tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá pa yálà fún ọdún kékeré kérésìmesì àbí ọdún níńlá bí wọ́n ṣe máa ń wí yẹn January 1st èèwọ̀ ni mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti jẹ ìdí àkọ́kọ́ tó fi lẹ́tọ̀ọ́ láti jẹ ni wípé bó ṣe mùsùlùmí náà lọ bá pẹran tó ló ń fẹ́ sí nàbí òun fẹ́ ṣe ọjọ́ bí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ò lẹ́tọ̀ọ́ láti jẹran rẹ̀ bẹ́ẹ̀ náà ní tí kìrìsìtẹ́nì tó bá pẹran tó lòun fẹ́ fi ṣe ọdún ò lẹ́tọ̀ọ́ láti jẹ kódà ò gbọ́dọ̀ kí pé ẹ mà kú ọdún o ẹ̀mí ọ sọ̀pọ̀ rẹ o èèyàn gbọ́dọ̀ kí wọn bẹ́ẹ̀ bí bá bọ̀ ọ lẹ́bùn tó ti ọdún èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ gbà ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ba ẹ̀jẹ̀ apá òfin ọlọ́run ẹ̀jẹ̀ apámẹ́ mọ̀mọ́ Aisha radiyallahu anha arábìnrin kan ó wá sọ́dọ̀ wọn arábìnrin wa ń sọ fún màmá wa pé inna lana adharan minal majus wa innahu yakunu lahumul eid fayuhduna lana qalat amma ma dhubiha lidhalika al-yawm fala ta'kulu mọ̀mọ́ Aisha radiyallahu anha arábìnrin kan wá sọ́dọ̀ màmá ó wá bi án léèrè pé irẹ́ màmá wa Aisha inna lana adharan ní àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wa kan náà tó ṣe pé wọ́n máa ń bá ní gba ọmọ wa tọ́ wọ́n máa ń bá ní fáwọn ọmọ wa lọ́yàn minel majus nínú àwọn bọ́gìbọ̀ ọ̀pẹ nínú àwọn majusi òní àti wá. àwọn tá a wí yìí wàá iná òye kúnlẹ̀ láwọn mẹlẹ́rìn fàyọ̀dún nàlánà lásìkò ọdún wọn wọn a máa wá fún wa lẹ́bùn ǹjẹ́ a lẹ́tọ̀ọ́ láti gbà sí bí ìrẹ́ màmá wa Aisha màmá ń dáhùn lóhùn pé àmàmà dóbi àlìdá àlìkálíyọ́m fàlàtà kúlò ní tí wọ́n bá pa tí wọ́n fi sọ́rí ọdún wọn ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ o kọ́lọ́ba ní kí màmá Aisha radiyallahu anha. Imam Ahmadu kọ́lọ́nkóba ní kẹwọn wọ́n bi wọ́n léèrè afáwa Maimoni wọ́n làwọn béèrè lọ́wọ́ Aba Abdullah yẹn Imam Ahmadu kọ́lọ́nkóba ní kẹwọn à ń dábàá yẹn alẹ́ kìtàb nípa ẹran tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá pa fún ọdún kérésìmesì àbọ̀dún pé sínkì ńdájọ́ rẹ̀ sàlì jẹ́ bàbá ń fọn lẹ́sìn wípé nǹka ànàmí mọ̀ yàtọ̀bàhù nà lẹ́kànnà ìsìn táìpẹ́ràn wọn bá pa nítorí ọdún ṣọ́ọ̀chì wọn torí ṣọ́ọ̀chì wọn ni wọn bá fi pa bàbá sọ pé má sì bá wọn jẹ́ o yẹ̀dáhùn nà tẹ̀símìyàtà àlà wọn máa máa máa wọn ìdá kọ́ ọlọ́run sí ni ìnáma yàtọ̀bàhù nà lẹ́màṣẹ́ ó kọ́ ànàbì ẹ̀ ń dá sí jésù yà á sí mímọ́ mẹsáyà yà á sí mímọ́ ìtì a máa ń wí nù. abdullahi ibn umar kọ́lọ́nkọ́ba ni yọ́nú sí i àwọn náà sọdá sí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bi wọ́n léèrè nípa dèbíhà àálòlì kìtàb ìtì a sọ ni pé edinama yadbahu lilmasi kọ́pẹ́ràn fọ́dún kọ́pẹ́ràn fọ́lọ́n ṣùgbọ́n pa fún anabi Isa ni salatu wa salam ìyẹn ni pé ẹran tí a bá pa bó ṣe mùsùlùmí ìní ọba pẹran ni àbí alòlì kìtàb ẹran agbọ́dọ̀ pa níbàámu sí bí ṣẹ̀ríà bó ṣe là á kalẹ̀ agbọ́dọ̀ pa kádàkọ Ọlọ́run ọba sí i bàbá Ibn Taymiyyah kọlọ̀ ńkọba ní kẹwọn wọn ń sọ ní ọ̀rọ̀ wọn pé aliwájibu antajala ayáma ẹ̀ǹdì ẹ̀ǹdáná kàsáìrì ayámi sánà gbogbo ọjọ́ táwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọ́n bá mú gẹ́gẹ́ bí ọjọ́ ọdún tí wọ́n àríbi iṣẹ́ tí wọ́n ń ṣe àjọyọ̀ èyí tó dáa tó jẹ́ dandan tó pa dandan fún rẹ̀ tó jẹ́ mùsùlùmí òní kọjá wípé owó òní kàkún ọjọ́ ọdún ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ọ lọ síbi títà rírà ọ lọ síbi àjẹ àmù rẹ̀ kódà bàbá tún sọ láàyè mi wípé wàlá takubalu hadayahum alẹ́tìyàdúnà alẹ́tìyàdúnà ha àwọn ẹ̀bùn èyí tí wọ́n bá fi sọ́wọ́ fún ọ wọ́n ní ọ gbọ́dọ̀ gbà tó bá ti jẹ́ pé ẹ̀bùn nítorí ti ọdún bá ní tó bá fún ọ sọ pé láà àná àásìf ọ má bínú o lakum dinukum waliya yín ti yín ni ẹ̀sìn tiwa náà tí a ní kálukú kó dá ọmọ rẹ̀ gbé kódà bá tún sọ pé la yajuzu bay'uhum lima yasta'inuna bihi ala sha'iri dinihim ala sha'iri ayadihim àwọn tí ó bá jẹ́ ìkànlọ́wọ́ lórí ntí à ń bùkátà sí fún ọdún bóyá o ṣe àwọn adìẹ àbí tòlótòló àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o lẹ́tọ̀ọ́ láti tà á fún wọn tó bá ṣe bẹ́ẹ̀ ò ń ṣe ìrànlọ́wọ́ ò ń ṣe ìkúnlọ́wọ́ lórí ntọ́lọ́mọba tí kò ṣe lófin nù torí pé Ànábì Ìsá alayhi salatu wa salam òun gangan kò sọ́jọ́ bí ara rẹ̀ bẹ́ẹ̀ ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà sí ọjọ́ bí ara rẹ̀ gbogbo ohun tí ọba ti lè jẹ́sìn lójú ayé ànábì wa sallallahu alayhi wa sallam lẹ́yìn ìtọ́lọ́tán kò mọ̀ gbọ́dọ̀ jẹ́sìn tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà jẹ́ kí a ọlọ́run ọba so kókó tí ń bẹnu rẹ̀ ni pé bí mùsùlùmí bá pa ẹran tó dákọ̀ ọlọ́run ọba sí ọláǹfààní láti jẹ́ tí ọba dákọ̀ ọlọ́run sí tó jẹ́ pé ìgbàgbé lọ́fàá tí òjò dákọ̀ ọlọ́run sí ìrànlọ́bàrún kò sí ní tó burú àlè jẹ́ ẹran tí wọ́n bá pa fọ́rìṣà àbí ètí à ń pa láti fi bọ̀gún èèwọ̀ ní ìrẹ́tọ̀jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn jẹ ewúrẹ́ tí a bẹ́ lórí tí a fẹ́ fi bọ Ṣàngó àléèwọ̀ ní fúnra ìtọ́jẹ́ mùsùlùmí ò lẹ́tọ̀ láti bá wọn jẹ ahlul kitab yahudi àbí nasara ọmọlẹ́yìn anabi Isa àbí ọmọlẹ́yìn anabi Musa tó bá pa ẹran ẹ̀tọ́ ni fúnra ìtọ́jẹ́ mùsùlùmí láti jẹ ẹran náà ní ìbámu sí aya ètí ń bẹ nínú suratu al-Ma'idah yẹn ni pé al-yawma uhilla lakumut-tayyibat wọ̀tọ́hàmù lẹ́dínà òótọ́ lè kìtàbà hìlùn lakum àyìn tí àwọn àlùlẹ̀ kìtàbà tí wọ́n bá pa lẹ́ran ọlọ́run là lè jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá pa fún ọdún àlẹ́tọ̀ láti jẹ́ o torí pé mùsùlùmí náà bá pẹran tó lóun sọjọ́ bíi ànábì èèwọ̀ ni ò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ náà lẹ́yìn àlùlẹ̀ kìtàbà ẹran tó bá pa tí è ṣe fún súnà ọmọ tí è sì pé bọ́yá ó ń ṣègbéyàwó ṣùgbọ́n fọ́dún èèwọ̀ ni ò gbọ́dọ̀ bá wọn jẹ bí ó ṣe máa níjókòó tò ní ọ̀nà títí àsìkò tí a tún máa pàdé ara wa lórí ìdánilẹ́kọ̀ọ́ míì abiyalawo ba subhanahu wa ta'ala okun ẹ̀mí wa ọlọ́mọọmọ ti jẹ́ ọjà kálí máa fi àìkú dẹ́gbẹ̀ra títí àkókò míì tí a máa pàdé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu